dọ́pẹ́ fún ọlọ́run bá subhanahu wa ta'ala aṣọ àṣàlátù fún àníkà sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ àbí ọlọ́run bá ìpapọ̀ wa títí ìdájí ìpọlọpọ̀ mọ́sàgbá ní ìjọsìn fún wa nínú halqa wa aljadida tá a pè ní salasuna qaida thirty Quranic principles fún ìsẹ̀mí wa láàárọ̀ insha Allah ta'ala qaida tí a máa gbé yẹ̀wò ò ní pé i'lam mashrabak i'lam mashrabaka aw i'mal ala shakilatik ìtumọ̀ ò ní pé i'lam mashrabaka máa ìbùmú rẹ máa ìbùmú rẹ tàbí i'mal ala tàbí ṣiṣẹ́ èyí tó ṣe déédé pẹ̀lú àdámà rẹ̀. Eléyìí nínú nǹkan tí ó ṣe pàtàkì tó yẹ kí á mọ̀ ni Ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam. Ànábì ṣe àlàyé fún wa pé inna Allaha ta'ala qasama baynakum akhlaqakum kama qasama baynakum arzaqakum. Ànábì ní Ọlọ́run ọba ó pín àrísìkí fún wa. Bákan náà ó pín ìwà ó pín fún wa gẹ́gẹ́ bó ṣe pín àrísìkí so oníkálukú wa á rí ẹni tó jẹ́ pé ó le á rí ẹni tó rọ̀ á rí ẹni tí ó máa ń yára á rí ẹni tó slow ọlọ́ba subhanahu wa ta'ala ó pín gbogbo nǹkan láàrin wa bó ṣe fẹ́ wala yus'alu amma yaf'al ọlọ́ba ò dẹ̀ ṣe query lórí nǹkan tí ó pín nínú nǹkan tó wá máa ń ran ẹ̀dá lọ́wọ́ ò ní pé kó mọ strength rẹ̀ kó mọ̀ pé nínú ìpín ọlọ́run ọba tó pọ̀ nílé ayé yìí kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ni nǹkan tó fi ṣe ìpín fún òun tábà tí mọ ìpín wa àní dààmú yàní tábà tí mọ strength wa àní dààmú ayé la mashrabaka ìtumẹ̀ gangan so ó ní pé mọ ìbùmú rẹ̀ bọ̀ nǹkan tí mo mí pẹ̀lú ẹ̀ ó ní pé know your strength know your strength so ẹni tó bá mọ strength rẹ̀ inshallah ta'ala irú ẹni bẹ́ẹ̀ yóò ní sàádà yóò ní sẹ̀mí èyí tó nítumọ̀ ní ilé ayé principle yẹn ibi tí mo ti yọ ó ní suratul Baqara níbi kíso Musa àti àwọn Bani Israel aya sixty so ibẹ̀ ní gbólóhùn ilam mashrabak ibẹ̀ ni mo ti fayọ ọlọ́ba ni wa idh istasqa Musa liqawmihi. فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم قلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين الله بعض sọ fún ẹnu àyà yìí pé wọ́n شيء stẹ́sìkọ̀ Musa lè kọ́ omi yìí tó ń tọrọ omi fún àwọn ìjọ rẹ̀ faqulna idrib bi'asaka al-hajar àwọn ọlọ́ọ̀bọ wa sọ pé fi pàpà rẹ̀ fi na òkúta fanfajarat minhu ithnata ashrata ayna olúwa ní ibùyọ omi méjìlá ó wá jáde qad alima kullu unasin gbogbo ẹnì kọ̀ọ̀kan wọn wọ́n ti máa ìbùmú ibi tí wọ́n ti máa bu omi mu olúwa ní kulu washrabu min rizqillah ẹ máa jẹ ẹ máa mu nínú àsìkí ọlọ́run wala ta'thaw fil ardi mufsidin ẹ sì gbọ́dọ̀ ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ẹ gbọ́dọ̀ máa ṣe akitiyan lórí àti ba ilẹ̀ ọlọ́run ọba jẹ́ nam kí là ń pè ní mashrab gẹ́gẹ́ bí àwọn afọ́nímọ̀ wọ́n ní tó ń jẹ́ mashrab wọn náà ní mahalu umlẹ́dí yashrabuna alayhi min adhi il aayun ọlọ́run bá ti fi ibi tí oníkálukú wọn ti mú mi nínú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀rú omi tó jáde láti inú ilẹ̀ yẹn wọn ni fàlẹ́ àyùzá àfihàn ba'duhum ba'da wọn ni máa struggle pẹ̀lú ara wọn torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti fún oníkálukú ó ti fún ní ibi tí yóò ti wà comfortable wọn ni bal yashrabun ìyẹn sheikh al-alamatu as-Sayyidi wọn ni gbogbo wọn wọn máa mú lẹ́ni tó jẹ́ pé yóò fọkàn balẹ̀ wọn ní struggle wọn ní dààmú wàlíyàdà kọ́ọ́l wọn nítorí ẹ̀ lọ́wọ́ sọ pé kulu washrabu min rizqillah ẹ máa jẹ ẹ máa mu nínú àsìkò ọlọ́run alladhi ataakum min ghairi sa'yin wala ta'ab yìí ọlọ́run ọba ṣe é fún yín láì ṣe pé struggle láì ṣe pé wàhálà wala ta'saw fil ardi mufsidin ẹ má ṣe wàhálà ẹ má ṣàkìtìyàn ìbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nam aya yìí nǹkan tí ó ṣàlàyé fún wa ó ní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn bani israel nígbà tí wọ́n bùkátà omi ọlọ́run ọba ó ṣí ibùmú méjìlá ó ṣe kalẹ̀ fún wọn ó dẹ̀ olúkúlùkù wọn láṣẹ láti máa mu nínú ìbùmọ tiẹ nítorí pé ó convenient fún wọn láti lo ojú ọ̀nà méjìlá yẹn olúwa ní ẹ máa jẹ ẹ máa mu láì gúnra yín yàní ẹ máa jẹ ẹ máa mu láì ṣe pé ẹ kọlu ara yín olúwa ní látara bẹ́ẹ̀ ẹ má bà ilẹ̀ ẹ má bàjẹ́ àyà yìí ó tún jọ nǹkan míì náà nínú Al-Qur'anul Karim tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ pé wà nábì kul kullun ya'mal ala shakilatihi kul kullun ya'malu ala shakilatihi fa rabbukum a'lam biman huwa ahda sabila ọlọ́run ànábì sọ fún wọn pé oníkálukú nínú àwọn èèyàn yóò máa ṣe in tó bá a mú kálukú máa ṣe déédéé kálukú máa hùwà kálukú máa ṣiṣẹ́ tó ṣe déédéé bọ́lọ́n sì ṣe ọlọ́run ọba yín subhanahu wa ta'ala òun ló mọ ẹni tí ó mọ̀nà jùlọ aláàlámàtò sayyidi alayhi rahmatullah wọ́n nítumọ̀ ẹ̀ ni pé kullun ya'malu ala shakilatihi wa anábì sọ fún wọn pé oníkálukú yóò máa ṣiṣẹ́ níbàámu sí bó bá ṣe rí ni ṣíṣákìlà rẹ̀ wọ́n ní yàní alama yaliqu bihi min al ahwal in tó bá oníkàlùkù mu in kana mina safwatil abrar tó bá jẹ́ nínú àwọn èèyàn gidi àwọn ẹni rẹ̀ lam yushakiluhum illa amaluhum li rabbil alamin kò sí nǹkan kan tó bá àwọn ẹni ọlọ́run mu ju kan ṣiṣẹ́ fọlọ́run lọ wa man kana min ghayrihim minal makhdhulin ẹni tí ò bá bá tí ò bá sí nínú àwọn ẹni tọ́lọ́run ọba nínú àwọn ẹni yẹ̀yẹ́ lam yunasibuhum illa al-amal lil-makhluqin kò sí nǹkan tó bá wọn mu ju kán máa ṣe rìyá kán máa ṣiṣẹ́ fún àwọn ẹrú ọlọ́run lọ so walam yuwafiquhum illa ma wafaqa agradahum kò dẹ̀ sí nǹkan kan tí wọ́n máa ṣe ju tó bá bá motive wọn lọ nílé ayé tí wọ́n máa ṣe ni almuhim kí ni lesson tá a fẹ́ fàyọ níbi gbólóhùn qad alima kullu unasin mashrabahum ọlọ́ọ̀bá ní òun fún àwọn Bani Israel òun fún wọn ní sources méjìlá tí wọ́n ti mú mi nígbà tá ní ìdòmí oníkálukú wọn ó ti wá mọ ibi tí yóò ti mú mi ọlọ́wọ́n ní kulu washrabu min rizqillah ẹ máa jẹ ẹ máa mu nínú àsìkò ọlọ́run wala ta'thaw fil ardi mufsidin ẹ má ṣàkìtìyàn ẹ má dá wàhálà lẹ̀ ní orílẹ̀ ayé àlàyé tó ń bẹ nínú àyà yìí ò ní pé kálukú wa ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ti fún wa ní strength ó ti fún wa ní area tá a lè develop tá a fi grow ká ronú sí area yìí ká concentrate lórí ẹ̀ ká dẹ̀ gbìyànjú kí a má struggle pẹ̀lú ẹlòmíì lórí ibi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá fi strength sí fún un ló jẹ́ pé àdìsí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó ṣàlàyé kọ́nsẹ́pìtì yìí ó ní àdìsí tó wà ní Sahihain tánàbí sallallahu alayhi wa sallam sọ pé man anfaqa zawjayni fi sabilillah nudiya fil janna anábì ni ẹni tó bá ná nǹkan méjì tó ṣe rẹ́gí ara wọn sójú ọ̀nà ọlọ́run ọba wọ́n máa pè é ní ẹnu ọ̀nà àlùjànnà anábì ni abdullahi hadha khair anábì ní ìwà ẹrúsìn ọlọ́run ọba oore lélẹ́yìí famankana min ali sọláàtì dọ́ìyà min bábi sọlá ẹni tó bá jẹ́ pé ìrun ni ló máa ń kí tó máa kí dáadáa yóò gba ẹnu ọ̀nà ìrun wọ àlìjẹ́nà wamankana min ali jihad dọ́ìyà min bábi jihad ẹni tí ó bá jẹ́ pé jihad ló máa ṣe jùlọ òun ó pè lẹ́nu ọ̀nà jihad wamankana min ali sọdàkọ̀ ẹni tó bá máa ń náwó du'iya min babi sadaqa wọn ò pè lẹ́nu ọ̀nà ẹni tó ń ṣe sadaqa wa man kana min ahli siyam du'iya min babi ar-rayyan anábìlẹ̀ ń táwé bá rọ̀ lọ́rùn yóò gba ilẹ̀kùn rayyan yóò gba wọlé. nam abubakar siddiq radiyallahu anhu ìgbà tó gbélé yìí ó ní ya ó ní wòjúṣẹ́ ọlọ́run bá ma ala ahadin an yud'a min tilkal abwab min darura ǹjẹ́ láìfi kan wà kó jẹ́ pé ẹnìkan wọn ó máa gba gbogbo ẹnu ọ̀nà yìí pé ó túmọ̀ sí pé ọlọ́run bó fi strength fún sí gbogbo oríkèéríkèé iṣẹ́ yìí níbi gbogbo iṣẹ́ yìí ní strength anabi sallallahu alayhi wa sallam anabi ni naam anabi ni bẹ́ẹ̀ ni wa mo ṣì ń kan wípé ìwà wà wà láàrin wọn naam lessons méjì ìnà mo fẹ́ ká derive nínú hadithi lesson alákọ̀ọ́kọ́ ó ní pé ibi tọ́lọ̀ ọba máa ń fi strength sí fún oníkálukú ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ni so kóníkálukú kó mọ ibi tí ọlọ́run bá fi strength rẹ̀ sí lànàbí sọlọ àṣìláàmù sọ pé kọ́ńṣẹ́ náà ọ̀nà kan náà lágbà wà àlùjẹ́nà ẹgbẹ́ gbogbo àwọn iṣẹ́ olóore yìí ìlú ń kálukú náà mọ gbìyànjú láti ṣe àfẹ́ kírun àmà kírun àmà ṣe àmà ṣe jihad àmọ̀ ṣe àmọ̀ tìláwà alukur'an ṣùgbọ́n ọlọ́run bá máa fi kan rọ̀ yẹn lọ́rùn ju yóò jẹ́ kíkan rọ̀ yẹn lọ́rùn ju míì lọ ètò bá rọ̀ yẹn lọ́rùn yẹn kéèyàn tẹ̀ ń pẹ̀lẹ́ máa lesson àkọ́kọ́ nìyẹn know your strength abdullahi bin masoud radiyallahu ta'ala anhu tìláwà alukur'an ló máa ń ṣe sáà ìgbà tó wá rí àwọn èèyàn tí wọ́n ń gbàwẹ̀ wọn náà bá wọ pé kóun náà kú gbàwẹ̀ nígbà tó di pé ń gbàwẹ̀ Lo di pé ó balẹ̀ kò lè tìláwà alukur'an mọ́ kò lè study Quran mọ́ ó sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń tìláwà alukur'an àwọn tí wọ́n ń gbàwẹ̀ ó ní ẹ má gba àwọn eyín lọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò gba níjọsìn kur'an lèmi ó máa ké ibn Mas'ud radiyallahu anhu ní tó ṣe ń bí ó ní pé ó wà identify mashrobu rẹ̀ ló jẹ́ pé oníkàlùkù wa náà ẹ jẹ́ ká identify mashrobu wa nínú ẹ̀sìn àti nínú ìsẹ̀mí but e-identify strength wọn yẹn kò túmọ̀ sí pé a ní ní mọ̀ṣáraka pé a ní ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn nǹkan míì náà torí pé táwọn ẹbí sọ ni pé ihris alama yanfa'uk gbogbo nǹkan tó bá ti wà beneficial á gbìyànjú bọ́ téèyàn bá jókòó èèyàn ó rí nǹkan kan tí ó jẹ́ pé ó máa rọ̀yàn lọ́rùn ju nǹkan míì lọ nínú principle téèyàn máa ń lò pẹ̀lú ra ni. ibn abdulbari rahimahullah ta'ala nígbà tó ń ṣe àlàyé hadithi sahihaini yìí wọ́n ní wà fi anna amal albirri wọ́n ní ó wà nínú hadithi yẹn ipe iṣẹ́ olóore la yuftahu fil aglabi lil insani wahid fi jami'iha ọlọ́run ọba kì í fẹ́ kì í mú rọrùn fún ẹyọ ẹnìkan gbogbo ẹ̀ pátá lásìkò kan náà ó lè má rọrùn fún yàn wọ́n ní wa anna man futiha lahu fi shay'in wọ́n ní torí pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà mo fẹ́ ká lísìn síbi ẹni tọ́lọ̀ ń bá rọ nǹkan kan fún man futiha lahu fi shay'in minha wọ́n ní hurima ghayruha aw hurima ghayruha fil aglab lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tọ́lọ́n bá fún yàn strength níbi nǹkan kan ọlọ́run lè má fún ní strength níbi nǹkan míì وأنه قد تفتح في جميع للقليل من الناس ọlọ́run bá dẹ̀ lè rọ gbogbo ẹ̀ fún àwọn èèyàn díẹ̀ wa anna abubakar radiyallahu ta'ala anhu min dhalika alqalil abubakar radiyallahu anhu ó wà náà àtúnjẹ pé ọlọ́run bá fún wọn ní strength ní gbogbo areas so ní tí mo fẹ́ lò ń bẹ̀ ò pé principle tá a fi ṣe ilé ayé ò pé anna amal albir gbogbo dáadáa لا تفتو في الأغلب الإنسان الواحد في جميعها kò kí ń rọrùn kó jẹ́ pé ẹnìkan ṣoṣo yóò dẹ̀ ní opportunities láti excel níbi gbogbo ẹ̀ yóò wá excel níbi gbogbo dáadáa ẹlòmíì ibi náfìlà ni ó ti excel ibi tìláwàtul Qur'an ibẹ̀ ni ó ti excel nígbà míì tó bá débi ìnáwó ó lè wà ó lè jẹ́ pé yóò máa náwó bọ̀ kò ní ní as much strength as ẹlòmíì tó jẹ́ pé ọlọ́run bá fi yẹn ṣe rọrùn fún ẹlòmíì nítọ́lọ́run bó fi ṣe fún ó ní kó serve àwọn èèyàn pẹ̀lá kó wà selfless tó bá dìbí ká mú owó yóò máa náwó díẹ̀ díẹ̀ bọ̀ kò ní convenient fún bíi pé kí ó serve àwọn èèyàn pẹ̀lú time ẹ̀ àbí pẹ̀lú ọ̀nà ẹ̀ ibi téèyàn bá ti mọ̀ pé strength òun wà kéèyàn tẹ̀pẹ̀lẹ̀ máa kọ̀dé alima kullu unasin mashrabahum ọlọ́ba ní kálukú ti mọ ibi tí yóò ti ṣàǹfààní ibi tí ó ti mú kí wá ní àwọn ìtọ́ka tí mo fẹ́ tí mo fẹ́ pè wá lákèésí sí kó tó di pé kó tó di pé màá màá conclude nǹkan alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ pè wá lákèésí ó ní ọ̀rọ̀ kan èyí tí ó ṣẹlẹ̀ ní ayé alimami Malik alayhi rahmatullah nípa arákùnrin kan tí wọ́n pè ní abdulaziz al-umari abdulaziz al-umari wọ́n ní sheikh al-imam ibn abdulbari alayhi rahmatullah wọ́n mú atharu ìwà nínú at-tamhid wọ́n ní abdullahi ibn abdulaziz al-umari nínú àwọn tí àwọn àti mọ́ malik tí wọ́n jọ ṣe ayé ni ibn abdulbari sọ pé kataba ila malik yahudduhu ila al-infirad ó kọ lẹ́tà sí Imam Malik lẹ́ni tó ń Imam Malik ipe kí Imam Malik náà kó máa wá àsìkò tí ó fi máa jọ́sìn torí pé alẹ́ omari ń tiẹ̀ azahid ẹni tó yẹ pé ó máa ń jọ́sìn fọlọ́run gbogbo ìgbà ni azahid ẹni tó ó wá Malik ta'ala Imam Malik uh, naturally Malik Imam Malik ẹni tó máa ń lo gbogbo nǹkan tó dáa tó dáa nílé ayé ni bákan náà Imam Malik máa ń bízì pẹ̀ láti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ju bí bízì pẹ̀lú àti máa ṣe ìjọsìn lọ bó ti rẹ pé ẹ̀kọ́ kíkọ́ àwọn èèyàn náà ìjọsìn ni àáfà ò ní ìjọsìn yìí òun wá kọ lẹ́tà sí Imam Malik wọn ni yahuduhu alali infiradi wal amal ó encourage Imam Malik pé gbogbo pé à ń jókòó kọ́ yẹn à ń jókòó kọ́ yẹn yìí wá táìmù fúnra rẹ kó ní privacy pẹ̀lú ọlọ́run ó ní bákan náà ó wá ń sọ fún pé gbogbo pé òun jókòó kọyàn ní ìjókòó yìí eléyìí èyí tí ó ṣẹ́kù ni ó jẹ́ ká ṣe wọ́n ní fakataba ilé malik wọ́n ní má malik rahimahullah ibi tí mo fẹ́ lónìí ẹ̀ ó wá kọ lẹ́tà sí pé inna allah ta'ala qasama al-a'mala kama qasama al-arzaqa eré ọ̀rẹ́ mi ọlọ́run ọba ó pín iṣẹ́ fún wa bó ṣe pín àrísìkì tí ó dọ́gba faruba rọjòlin fòtí aláwòfin sọlá àárí nínú àwọn èèyàn nígbà míì ọ̀pọ̀ àwọn èèyàn ọlọ́run bó jẹ́ kí irun kó rọ̀ lọ́rùn ju sẹ́mi lọ wàlámù yóò fìtà aláwòfin sọ́ọ̀m irun yóò rọ̀ lọ́rùn àwẹ̀ ò ní rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ wà áàkọ̀r ẹlòmíì fòtí aláwòfin sọ́dàkọ̀ ọba lè jẹ́ kí sàárà kó rọ̀ lọ́rùn wàlámù yóò fìtà aláwòfin síyàm àwẹ̀ ò ní fi bẹ́ẹ̀ rọ̀ lọ́rùn wà á àkọrọ ẹlòmíì fúti aláwọ fi jihad wàlàm yófta aláwọ fi sọlá wàlàm yófta aláwọ fi sọlá yóò máa jihad yóò máa yóò strong ní jihad yóò weak níbi irun ó ní wà nashru la'ilmi wà ta'alimuhu min min afdali a'mali albir ó ní wà nashru la'ilmi ìmọ̀ fún ìmọ̀ ká wà ta'alimuhu àti ìmọ̀ kọ́ àwọn èèyàn min afdali a'mali albir nínú iṣẹ́ tó lóore jùlọ ni waqad raditu bima fataha Allahu li fihi min dhalik Imam Malik ní ìtọ́nà ọba fi rọ̀ mí lọ́rùn nìyẹn ó tẹ̀ mí lọ́rùn wàmá àdúnnù anna wàmá àdúnnù mà ànà fi bìdúnì mà àǹtà fi èmi ò dẹ̀ kí n rò ó wípé tèmi ń ṣe kò wà important tó tí wọ́n ń ṣe ó ní wà á rọ̀jù anyakuna kìláàna ala khair mo òpù pé gbogbo wa orí dáadáa láwa wàyẹ́jìbù ala kulli wahidin minna an yarda bímà qasama lahu aw bímà qusima la wassalam oníkálukú wa mo òpù pé ìtọ́lọ́wọ̀n ọba tó fẹ̀rẹ̀ oníkálukú wa lọ́rùn á dùnnú sí wassalamu alaikum kí ni lẹ́sìn tó wà ń bí ọ̀rọ̀ tí màmá lè kí sọ yìí kọ̀dé àlìmọ́ kó lòun náà sì máa ṣọ̀rọ̀ bá òun Imam Malik sọ pé tọ́ èmi ó rọ̀ mí lọ́rùn láti kọ́ àwọn èèyàn ní mímọ́ ìwọ ó rọ̀ lọ́rùn láti jókòó sí mọ́ṣáláṣí kó máa sí lọ́hùn lọ́sàn-án láàárọ̀ lóru Imam Malik ni mi ò gbà yí pé nǹkan tí mò ń ṣe ó wà inferior sí tí wọ́n ṣe mi ò dẹ̀ pé tí ìwọ náà ń ṣe kò wà as important as nǹkan tèmi náà ń ṣe ó ní wà arju an yakuna kilana ala khair mo hope pé gbogbo wa ńlá wa òkè pé kọ́lọ́run ọba kó ṣàgbà ní ìjọsìn fún wa ẹ̀rí pé ẹ jẹ́ ká wá jọ ìyẹn mọ́ wàlà táàfà fil ardi mufsidin ẹ mọ̀ balẹ̀ jẹ́ ẹlòmíín tó jẹ́ pé láàrin àwọn iṣẹ́ ẹ̀sìn ó pọ̀ so kéèyàn jẹ́ akọ́mọníkẹ́ iṣẹ́ ẹ̀sìn kan ni kéèyàn jẹ́ ẹni tó ń ṣe wáàfin iṣẹ́ ẹ̀sìn kan òun ni kéèyàn náwó iṣẹ́ ẹ̀sìn kan ni kò yẹ kí èyí tó ń kálukú ń ṣe kò yẹ kó kún lójú so nǹkan kan wà nínú problem tá a máa ń face ní àwùjọ wa ẹlòmíì tó yẹ kó ń bá ní strength léríà kan yóò mọ á regard nǹkan àwọn areas míì tọ́lọ́ ọba ti fún àwọn ẹlòmíì ní strength yóò mọ á regard ẹ̀bí tí ó wà as important as èyí tó ń ṣe láà èyí tí o rò pé wà important tí wọ́n ń ṣe yẹn tí wọ́n náà bá bọ́ sí màjálù àwọn ẹlòmíì ìwọ náà padà somersault kọ̀dé alima kullu unasin mashrabahum man alamahu ta ló fún oníkálukú ní strength ọlọ́ọ̀bá ló fún oníkálukú ní strength rẹ̀ so lesson aya yìí ò ní pé strength wa ni ká mọ̀ ká dẹ̀ gbìyànjú kí amójútó máa fi nǹkan méjì máa fi conclude nǹkan alákọ̀ọ́kọ́ ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ pé Umar radiyallahu anhu sọ pé man burika lahu fi shay'in falyalzamhu ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá jẹ́ kí nǹkan kan rọ̀ lọ́rùn ẹni tọ́lọ́run bá fàlùbáríkà sẹ́fọ́ọ̀tì kan fún kó mójútó sheikh ibn Uthaymeen rahimahullah ta'ala wọ́n ní kẹ́lìmà yìí nafi'atun jidda wọ́n ní ó wà beneficial kẹ́lìmà Umar tí wọ́n gbà wá pé man burika lahu fi shay'in falyalzamhu pé ẹni tọ́lọ́run ọba tó bá fi àlùbáríkà sí way àbí path kan fún kó páàtì yẹn ni kò tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ wọ́n ní kẹ́lìmọ̀tún àjíìbá wọ́n ní gbólóhùn tó jẹ́ pé ó lágbára ni wọ́n ní làwùtú zanbi zahabi láwàzánàtò tán bá fi gold tán bá wọn kẹ́lìmọ̀ yẹn pẹ̀lú gold ó gbé wọn ju gold lọ wọ́n ní mambori kala òfin ṣẹ́yìn fali alzam ó ẹ̀ńtọ́nà bàbá fi àlùbáríkà sí nǹkan kan fún kó concentrate lórí ẹ̀. يعني إذا عمل الإنسان عملا ورأى فيه البركة wọ́n ní túmọ̀ ẹni pé tíyàn bá ń ṣe nǹkan kan tálùbáríkà bá wà ń bẹ̀ wà sàmàrọ̀ tó bá wà fruitful fálì yalzamuhu nǹkan ẹni kí a máa ṣe ẹlòmíì wà nítorí wọn fi àlùbáríkà sí fún ó ní pé kó máa kọ́ ọmọ ní kéwò tó bá wò pé ah, nǹkan kan wà níbi wáàzí tó bá fẹ́ ṣe no kò túmọ̀ sí pé kò ní máa ṣe wáàzí ṣùgbọ́n tó bá fi ìkọ́mọ ní kí òyìn ẹ lẹ̀ lọ sọ pé wáàsí mm. lòun fẹ́ máa ṣe yóò padà di ẹni tí ó jẹ́ pé ó ń relé kò délé ó ń rọ̀kọ̀ kò dóko ẹlòmíín wà ibi tí strength ẹ wà ibi business ni pé kó máa tà kó máa rà ẹ̀rọ ẹni yẹn tó bá sọ pé òun fẹ́ ṣe nǹkan kan lọ́fíìsì ìmọ̀ kó má ṣe tó tàbí kó jẹ́ pé kó padà gbogbo ìtọ́nà ọba tó wá fún gan náà nínú ẹ̀bùn kó tún pàdánù ẹ̀ eléyìí ni lẹ́sìn àkọ́kọ́ i'lam mashrabak mọ strength rẹ tí a bá ti mọ strength yẹn fali yalzamu tí yóò bá ti ṣe nǹkan míì kéèyàn mójútó yẹn náà kéèyàn develop ibi tí strength yẹn wà kéèyàn fi lè ní sàádà kéèyàn fi lè attain the best fúnra ẹ̀ àti fún àwọn tí wọ́n súnmọ́ yàn nílé ayé ẹlẹ́ẹ̀kejì inú nàṣẹ́ àmì ó ní pé idha lam tastati shay'an fada'hu nǹkan tágbára rẹ̀ ò bá ti ká fi kalẹ̀ wajawizhu ila ma tastati'u lọ ṣe ń tágbára ẹ̀ ká idha lam tastati shay'an fada'u tó o bá ti ní strength lórí nǹkan kan fi nǹkan yẹn kalẹ̀ wajawizhu ila ma tastati'u lọ ṣe míì tí agbára rẹ̀ ká bíyàn bá rí pé ah mò ń kéwò mò ń kéwò mi tètè gẹ́tẹ̀ ẹ́ gbìyànjú lọ ṣe business tó bá ṣe business tó bá lówó náwó fẹ́sìn kò pọn dandan kí gbogbo wájú ó ní kí o wọ́n ní in tó bí ọ̀rọ̀ yìí ó ní pé àáfàá kan nínú àwọn alárò ọmọ kí ó kan wà àwọn tá máa ń tá máa ń gé ilé orin lárúbáwá tá máa máa ń ṣe odidi ìmọ̀ ó ní alárùt wọ́n ní àáfàá onímọ̀ yìí ó wà ní student kan tó jẹ́ pé ó ti kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ àfààyàn ọ̀ma fánà yẹn ọlọ́ọ̀bù òfìrẹ́ ẹni yẹn lọ́rùn wọ́n ní níjọ́ kan tó wá dé sí class ìgbà tó dé sí class àfáà wa sọ fún yín pé ilé orin yìí bá ń gé látara ẹ̀kọ́ yàní analyze látara ẹ̀kọ́ tá a ti ń kọ́ látijọ́ yìí pé idha lam tastati shay'an fada'u tó o bá ti mọ nǹkan kan fi kalẹ̀ wajawizu ila ma tastati'u lọ síbi ń tagbára rẹ̀ ká wọ́n ní bó ṣe wá ka ilé orin yẹn student yẹn understand pé afan communicate òun ni pé ó dàbí ẹni pé fanni yìí field yìí ó dàbí ẹni pé ọlọ́run bò rán fún un kó ń lọ wá nǹkan mí ṣe bá a fa ṣe gbà yọ̀ǹda tó ń lọ ṣe nǹkan mí nìyẹn naam anábì ṣàlàyé fún wa ihris alama yanfawok gbogbo nǹkan tí ó bá wúlò ká ṣojú kòkòrò ẹ pastain billah ká máa wákùn lọ́wọ́ ọlọ́run wala ta'jiz ká má sì máa kágara ká má máa wà discouraged yes general principles òun làwọn eléyìí bọ ọlọ́run máa ń fún wa ní strength lórí nǹkan kan ju nǹkan míì lọ strength tọ́lọ́run bá wá ibi tá bá kọ́ mọ̀ pa ní strength sí lákòókò develop kó tó di pé à ń tún wa máa fi àwọn nǹkan míì kún kéékèèké bọ in tó jẹ́ main thing yẹn a lose it nítorí pé à ń pọ̀ ṣù nǹkan tó jẹ́ pé agbára wo gbé tó bẹ̀ so eléyìí ni lẹ́sìn fún tààrọ̀ yìí máa ń borí kaláwo fi ṣẹ́yìn fàlìyàlìzàmù ẹni tó bá ń rí àlùbáríkà lórí nǹkan kan nǹkan yìí ni kò tẹra mọ́ bákan náà anabi wa sallallahu alayhi wa alihi wa sallam anabi ni ihris alama yanfa'uk wasta'in billah wala ta'jiz in tó bá tó a beneficial sojú kòkòrò máa wá kún lọ́wọ́ ọlọ́run má máa wà discouraged but strength ibi tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala fi sí fúnikàlùkù ká discover ẹ̀ kullun muyassarun lima khuliqa lahu ọlọ́ba ní in tó ń da oníkàlùkù fún ànábì ní in tọ́lọ̀ ọba da oníkàlùkù fún páàsì tọ́lọ̀ ọba tó fẹ́ kó oníkàlùkù tọ̀ ọlọ́ọ̀bù rọ̀ fún àbí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó má sàárọ̀ páàsì wa. kó mọ́sá àrọ̀ fún wa kó dẹ̀ fi bárọ̀kà sí fún wa وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله جزاكم الله أبو عبد الله أبو إسرائيل Please let us um, date the lectures. Àwọn èèyàn ń béèrè fún uh, recordings Please I just ká gádà ẹ̀ka rí pé ó wà available from àwọn èèyàn láti download. Ọlọ́run bá pín in lọ, barakallahu fikum. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم